Ah, ah, ẹ káàbọ̀ ẹ kú ojúmọ́ ojúmọ́ re ojúmọ́ aláyọ̀ ni ẹ káàbọ̀ sí abala yìí lórí ètò yín ètò wa ojúmọ́ re mo kí yín káàbọ̀ lẹ́ẹ̀kan sí èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín ẹ̀gbọ́n yín bẹ́ẹ̀ náà ni mo tún ti dé lábala yìí ọlálẹ́kan ọmọ yáwálé lèmi jẹ́ lẹ́ni lórí ètò gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ lẹ́nu atọ́kùn ètò àti àwọn àlejò wa mo fẹ́ máa sọ nípa ìjọba ìbílẹ̀ kí là ń pè ní ìjọba ìbílẹ̀ á kọ́kọ́ mu láti báwo ni ètò nàìjíríà gangan ṣe rí orílẹ̀-èdè nàìjíríà ibo gan láti bẹ̀rẹ̀ ká ti wá débi tá a fi ń pè ní nàìjíríà ní ọjọ́ kìíní oṣù kìíní ọdún 1914 ìgbà náà gan-an ni àwọn òyìnbó aláwọ̀ funfun àwọn ọ̀gá wa àwọn ẹ̀ tá a lè pè ní àwọn tó ń ṣe àkóso orílẹ̀-èdè wọn nígbà náà ni wọ́n sọ pé ó dá agbègbè ibi táwọn wà yìí ẹ jẹ́ káwọn papọ̀ ti òkè ọya lọ́hùn tá a pè ní northern protectorate àti tìsàlẹ̀ ń bí tá a pè ní southern protectorate ẹ jẹ́ ká papọ̀ ká sọ di odidi kan wọ́n wá sọ di kí ni wọ́n ní niger area wọ́n wá sọ di nàìjíríà nígbà náà a kàn ní ìjọba yìí ni àsìkò pé orílẹ̀-èdè nàìjíríà ó wà ní ẹyọ kan ṣùgbọ́n nígbà tó ṣe díẹ̀ nígbà tó di ọdún 1946 pa gan nígbà náà a ti ní adarí míì tá pè ní sir Otto Richard sir Otto Richard yìí òun ló kọ́kọ́ gbé ìgbésẹ̀ àkọ́kọ́ láti pín orílẹ̀-èdè nàìjíríà sí ìpele mẹ́ta ó pín wa sí ìpele mẹ́ta a sì ní ìjọba àpapọ̀ láàárín torí ẹ̀ títí di ọjọ́ òní a máa ń sọ pé Nigeria system tá a nílé ní tá a pè ní federalism yìí ìjọba onípele yìí ìwé òfin tí ọ̀tọ̀ Richard ṣe fún wa yìí gan ní àkọ́kọ́ tí wọ́n kọ́ pín wa tí wọ́n kọ́ bẹ̀rẹ̀ rẹ̀ ó pín wa sí ọ̀nà mẹ́ta eléyìí náà la wá ṣe títí títí títí di ọdún 1960 nígbà tí a fi gba òmìnira nígbà tá a gba òmìnira nígbà tó di ọdún 1963 ìjọba àgbà náà wọ́n á pín wa sí ọ̀nà mẹ́rin ṣùgbọ́n ní 1966 nígbà tá a ja ogun abẹ́lé tán nígbà tó di 1967 ìjọba nígbà náà lọ́dà lábẹ́ ọ̀gágun Yakubu Gowon wọ́n wá pín wa sí ìpínlẹ̀ nígbà tó pín wa sí ìpínlẹ̀ ó pín wa nígbà náà sí ìpínlẹ̀ méjìlá nígbà náà lọ́hùn ṣùgbọ́n láti ọdún 1946 ní ìjọba lábẹ́ alákòóso Ọ̀tọ̀ Richard ló ti fi àwọn tá a pè ní local council àwọn local council yìí ló wá dàgbà nígbà tá a pín nàìjíríà sí ìpínlẹ̀ ní ọdún 1967 tá a pín sí ìpínlẹ̀ méjìlá ló di nǹkan tá a pè ní local government ìjọba ìbílẹ̀ ìjọba ìbílẹ̀ yìí òun la gbàgbọ́ pé òun ló súnmọ́ àwa èèyàn wa jù òun la gbàgbọ́ pé òun ni ìjọba tiwantiwa tó súnmọ́ wa tá a lè tètè sá lọ bá ọ̀pọ̀lọpọ̀ nínú wa ló ń gbé ní ìpínlẹ̀ tó jẹ́ pé a ò tiẹ̀ mọ gómìnà ṣùgbọ́n àwọn ìjọba àbílẹ̀ ní kéréje kéréje tó súnmọ́ wa a mọ̀ wọ́n wọ́n súnmọ́ wa ṣùgbọ́n ṣé wọ́n súnmọ́ wa tó àbí ṣáà ní àǹfààní sí wọn ṣáà sì ń jẹ ìgbádùn wọn eléyìí jẹ́ àwọn ìbéèrè míì tí màá ti máa fi ìdáhùn sí bá a ṣe ń lọ lórí ètò yìí nígbà tí àwa dé ìjọba ìbílẹ̀ yìí láti ìgbà yìí láti ọdún 1946 yìí nígbà tó di ọdún 1966 àti ọdún 1993 ìjọba àgbà náà wọ́n gbé àwọn ìgbìmọ̀ sílẹ̀ láti ṣe àtúntò àti láti ṣe láti ṣe bí a ṣe dàgbà àwọn ìjọba ìbílẹ̀ yìí bá ṣe gbé sókè sí bí àwọn ìpínlẹ̀ wa ṣe ń dàgbà sí bẹ́ẹ̀ náà ni àwọn ìjọba ìbílẹ̀ tá a nílò ilé-èdè Nàìjíríà bẹ́ẹ̀ ló ṣe ń dàgbà sí ní èní tá à ń sọ yìí tẹ jẹ́ kí n sọ fún wa pé ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà a ní nǹkan tá à ń pè ní seven hundred and seventy-four ní gbogbo àwọn ìjọba ìbílẹ̀ ta ní ṣùgbọ́n àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan wà tí wọ́n tún ti wá fi ọwọ́ ara wọn tí wọ́n fi dá àwọn ilé ìta àpè ní SCDA tí wọ́n tún ta lè sọ pé wọ́n tún kéré sí i ṣùgbọ́n nínú gbogbo òfin Nàìjíríà pátá kò sí òfin pàápàá jùlọ òfin 1999 ilé ìta ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí ta ní constitution Nàìjíríà kò sí òfin Nàìjíríà kankan ní ibi ta lè sọ pé ó fi àyè gbà àbí tó tiẹ̀ gbà wọ́n wọlé ẹ jẹ́ kí fún wa ní àpẹẹrẹ ní ìpínlẹ̀ Èkó ní ìpínlẹ̀ Èkó la lè sọ pé ó ní àkọ́kọ́ àwọn ìpínlẹ̀ tó kọ́kọ́ dá àwọn ìjọba kéréje kéréje tá a pè ní SCDA sílẹ̀ ṣùgbọ́n títí di wákàtí bá ṣe ń sọ̀rọ̀ yìí kò sí nínú ìwé constitution wa tá a bá máa kà á ìjọba ìbílẹ̀ ogún twenty péré ni ó wà pé a ní ní Èkó tá a bá lọ sí ìjọ ìpínlẹ̀ míì bíi Ògùn àwọn náà ti dá titi wọn sílẹ̀ tó pọ̀ rẹpẹtẹ tá a bá lọ sí Ọ̀ṣun àwọn náà ti dá sílẹ̀ tó pọ̀ rẹpẹtẹ kí ni ìdí tíjọba fi dá ìjọba ìbílẹ̀ gan sílẹ̀ kí ni ìdí tá a fi ní ìjọba ìbílẹ̀ kátó ẹ̀ tún máa wá sọ tàwọn kéréje kéréje ìjọba kéréje kéréje tá a pè ní SCD e táwọn ìpínlẹ̀ yìí wá ń dá sílẹ̀ òfin fàyè gba ìjọba ìbílẹ̀ láti máa ṣe àwọn nǹkan kan a ní oríṣiríṣi agbára mẹ́ta tó wà nínú ìwé constitution Nàìjíríà wa yìí ẹ̀yẹ àkọ́kọ́ pé àkọ́kọ́ a pè ní exclusive list a pè kejì ní concurrent a pè kẹta ní residual eléyìí tá a pè ní exclusive yìí ló fi agbára tó ṣe ṣe àlàyé àwọn ibi tó jẹ́ pé ìjọba àpapọ̀ nìkan ló láṣẹ sí àpẹẹrẹ rẹ̀ ní bí ọkọ̀ òfurufú ìrìnàjò òfurufú àti ìbáṣepọ̀ pẹ̀lú àwọn orílẹ̀-èdè míì tá a pè ní international relation ìjọba àpapọ̀ nìkan ló láṣẹ lórí eléyìí ṣùgbọ́n lórí concurrent list àwọn tíjọba àpapọ̀ lè ṣe tíjọba ìbílẹ̀ náà lè ṣe gẹ́gẹ́ bí bíi tiléèwé bí àwọn ojú ọ̀nà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ló wà ń bẹ̀ nínú residual list yìí pàápàá ìjọba ìpínlẹ̀ ló ní inú ẹ̀ náà ni ìjọba ìbílẹ̀ náà ti ní agbára kí làwọn agbára tó fún wọn ni pé kán kọ́ àwọn ṣọ́ọ̀bù kéréje kéréje kán kọ́ àwọn ọjà kéréje kéréje kán máa gba owó owó ṣọ́ọ̀bù àti bíi pé bí ìwé ìbí téèyàn bá bí ọmọ bíi tí àwọn àgbà bá rí bí àgbà rè téèyàn bá kú tapè ní death certificate àti àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn yìí ni òfin fààyè sílẹ̀ fún àwọn ìjọba àbílẹ̀ láti máa fi rí owó díẹ̀díẹ̀ ní orílẹ̀-èdè nàìjíríà lẹ́nu àwọn ìjọba àbílẹ̀ wa bí ẹni pé wọn ò tiẹ̀ sí ni torí pé kí ni àwọn mùdùmùdù ìjọba tó yẹ kí àwọn aráàlú ká máa rí látọwọ́ ìjọba àbílẹ̀ a ò rí ìdí yìí ni àwọn kan fi ń pariwo fún kan tá à ń pè ní local government autonomy ìyẹn ni pé kí àwọn ìjọba àbílẹ̀ káwọn náà dá dúró irú owó tó ń wá láti ìjọba àpapọ̀ tó lè tó bá jẹ́ tìjọba àbílẹ̀ kọ̀ọ̀kan kó máa dé sọ́wọ́ wọn ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ní báyìí bá ṣe ń sọ yìí torí owó tó ń wá sáwọn ìjọba ìbílẹ̀ ọwọ́ ìjọba àpínlẹ̀ ló ń dé sí àwọn gómìnà ló wá jẹ gàbálẹ̀ iye tó bá wù àwọn gómìnà gan-an ni wọ́n ti ẹ̀ ń fún àwọn alága alẹ́ tí mo ti ẹ̀ sọ pé alága àìmọye ìjọba àbílẹ̀ ni ò tiẹ̀ ní alága tá a dìbò yàn púpọ̀ nínú àwọn alága wa àwọn gómìnà ló yàn wọ́n síbẹ̀ ṣé wọ́n dẹ̀ ní pé ìròmí tó ń jó lọ́rọ̀ wọn ẹni tí alága alága tó jẹ́ pé àwọn aráàlú kọ́ ló dìbò yàn tó jẹ́ pé gómìnà ló fọwọ́ ara ẹ̀ fà síbẹ̀ ṣé àṣẹ tí gómìnà bá pa fún un ṣé kọ́ ló máa máa ṣe tábà wo àwọn eléyìí láti wá rí i pé ìdí tí àwọn aṣáájú wa látọdún 1946 mo ṣe sọ tẹ́lẹ̀ títí títí títí di 1967 ìdí tí wọ́n fi dá ìjọba àbílẹ̀ sílẹ̀ a ò rí mùdùmùdù ẹ̀ a ò tiẹ̀ gbádùn rẹ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn alága gan ló jẹ́ pé àti ẹ̀dá wọn mọ̀ ní ìjọba ìbílẹ̀ a ní bá a ṣe sọ pé ààrẹ ló jẹ́ olórí gbogbo ẹ̀ níjọba àpapọ̀ tí gómìnà jẹ́ ti ìjọba ìpínlẹ̀ bẹ́ẹ̀ la ní àwọn alága bẹ́ẹ̀ náà la sì ní àwọn tá à ń pè ní kánsẹ́lọ̀ àwọn la mọ̀ gẹ́gẹ́ bí aṣòfin ní ti ìjọba ìbílẹ̀ ṣùgbọ́n ní ìsìn kí là ń rí àwọn ọ̀nà kéréje kéréje kan wà tó jẹ́ pé àwọn ìjọba ìbílẹ̀ lè ṣe nígbà kan rí àwọn iléèwé wà tó jẹ́ pé àwọn ìjọba ìbílẹ̀ ni àwọn ọdẹ́gbẹ́ kan wà tó máa pè ní local authority wọ́n á pa àwọn kan ní district council àwọn ìjọba ìbílẹ̀ ló ní àwọn iléèwé àwọn àwọn ọkọ kéékèèké bí ọjà kíkọ ṣùgbọ́n nísìn gbogbo tá à ń rí ọjà ńláńlá tó jẹ́ pé àwọn ìyálọ́jà wa gan wọn ò ní lè lówó láti gbàrú ọjà bẹ́ẹ̀ ṣùgbọ́n tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìjọba ìbílẹ̀ á dá sílẹ̀ láti rí i pé àwọn ènìyàn ní kéékèèké ní ìletò ní ìletò ní ojúlé sójúlé wọ́n ń jẹ ìgbádùn ìjọba bó ṣe lè jẹ́ pé gbogbo wa ò lè lọ bá ìjọba àpapọ̀ tá a lè lọ sọ́dọ̀ ìjọba ìpínlẹ̀ ṣùgbọ́n àwọn ìjọba àbílẹ̀ tó súnmọ́ wa àwọn ló yẹ kó máa dá wa lára ló yẹ kó máa múnú wa dùn ló yẹ kó máa tún wa ṣe ojú ọ̀nà kéékèèké àwọn ọjà kéékèèké ẹ̀ àwọn nǹkan kéékèèké kásáré rí gbà nígbà kan nígbà kan sẹ́yìn àwọn ìjọba àbílẹ̀ tún ń ṣe owó ìrànwọ́ owó fún àwọn ọmọ akẹ́kọ̀ọ́ tó bá ń kẹ́kọ̀ọ́ láti ìjọba àbílẹ̀ ní àwọn oríṣiríṣi iléèwé káàkiri nígbà kan irú àwa ìbájọmọ kékeré tó a ti gbà owó rí pé ìjọba àbílẹ̀ lè ṣùgbọ́n láwọn ìgbà náà àwọn ìjọba àbílẹ̀ àwọn alága wọn àwọn kánsẹ́lọ̀ wọn ṣe la dìbò fún wọn ṣùgbọ́n nísìn yíyàn ni wọ́n yàn wọ́n síbẹ̀ ọkọ tó wá ṣe wá ní kàyéfì ni pé nígbà tí gómìnà kan bá wọlé tí ó bá fi lọ́dún mẹ́rin tí ó fẹ́ lọ́dún kẹjọ nígbà tó bá kú bí ọdún kan àbí ọdún méjì kí wọ́n lọ wọ́n á wá ní ó yá àwọn fẹ́ ṣe ìdìbò fún ká ṣe ìdìbò ìjọba àbílẹ̀ ìgbà náà náà wàá ṣe ìjọba láwàá ṣe ìdìbò àwọn gómìnà míì tó bá ń wọlé ìmí inú wọn púpọ̀ ló ti máa ń sí pé wọ́n máa ń da ìdìbò yìí nù nígbà tí wọ́n bá da ìdìbò yìí nù á rí pé á rí pé á tó máa lọ ilé ẹjọ́ wọ́n máa lọ ilé ẹjọ́ wọ́n máa lọ ilé ẹjọ́ so lẹ́yìn èyí ìgbà tó máa ṣe ìgbà tó máa padà gbẹ̀yìn ni pé gómìnà tuntun bá wọlé á wá yan àwọn ti tiẹ̀ síbẹ̀ ẹ rí pé ìjọba àbílẹ̀ ó ní pàtàkì iṣẹ́ ribiribi tó yẹ kó ṣe ní ìdàgbàsókè orílẹ̀-èdè nàìjíríà ìdí tí a fi dá sílẹ̀ gẹ́gẹ́ bí ṣàlàyé síwájú ni pé kó mú ìdùnnú kó mú kó mú ìgbáyégbádùn wa kó mú rọrùn fún wa ṣùgbọ́n nísìnyí kò rí bẹ́ẹ̀ mọ́ ẹ̀yin èèyàn wa àbẹ́ẹ̀ rí bí ó wá wà lọ́wọ́ wa ó wà lọ́wọ́ ẹ̀mí ládùúgbò wa ládùúgbò rẹ ibi tá a ti lè bẹ̀ẹ̀ láti yíjọba wa padà ni o tẹnikẹ́ni bá dìde bóun fẹ́ ṣalága ó fẹ́ ṣe kánsẹ́lọ̀ ni ẹ rí pé ẹ rí dájú wípé àwọn tá a dìbò fún síbẹ̀ ó jẹ́ àwọn tá a mọ̀ ó sì jẹ́ àwọn tó lè ṣe kíni tó lè ṣojú wa dáadáa torí pé ìjọba ara wa tá a pè ní democracy ní ìjọba àbílẹ̀ ló ti bẹ̀rẹ̀ ẹ ṣé gan ẹ ṣé púpọ̀ inú mi dùn pé ẹ ń wò mí inú mi dùn pé ẹ ṣì ń gbọ́ mi ẹ bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi yẹn ojú tẹ fi wò mí yẹn ò ní fọ́ etí náà ò ní di títí di ọjọ́ mẹ́jọ látúnjọ pàdé lórí ètò ìlábala ìbákan náà mo fẹ́ dá yín padà sí lágúnrò kẹlọ bá ọ̀túnba adéoyè adédi ọlálẹ́kan ọmọ yáwálé lèmi jẹ́ ọlá ọyáwálé ní orí instagram ó dàbọ̀.